¡Gracias!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 وكما حث النبي صلى الله عليه وسلم ورغب في ذلك في أحاديثه الصحيحة الصريحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى من أسباب نيل سعادة الدنيا والآخرة واعلموا عباد الله أن الفساد المنتشر في الأرض له أسباب قد ذكرنا منها في الخطب السابقة واعلموا عباد الله أن من أسباب انتشار الفساد في الأرض ترك الأمر بالمعروف والنهي عن المنكر واعلموا عباد الله أن الأمر بالمعروف والنهي عن المنكر أمرهما عظيم في الدين في ديننا واعلموا أنهما قاعدة من قواعد ديننا وعمدة من عماد ديننا وعماد من عمدة ديننا واعلموا عباد الله أنه لا يتركهما قوم إلا مشى فيهم الفساد والله سبحانه وتعالى جعلنا خير أمة من أجل الأمر بالمعروف والنهي عن المنكر قال الله تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال تعالى أيضا والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله واعلموا عباد الله أن السكوت عن الباطل وعدم الأمر بالمعروف من أسباب انتشار الفساد في الأرض لأن الناس إذا لم يجدوا ما ينكر لهم المنكر أو يأمرهم بالمعروف ظنوا المعروف منكرا والمنكر معروفا ولذلك نجد الناس في مجتمعنا اليوم إذا نهيتهم عن منكر ثبت في القرآن إنكار ذلك وسنة النبي صلى الله عليه وسلم رأيتهم ينظرون إليك كأنك متشدد أو متنزع في الدين لماذا؟ لأن الناس قد سكتوا عن إنكار هذا المنكر وكذلك إذا أمرتهم بشيء من أمور الدين سواء من الواجبات أو مما سنه النبي صلى الله عليه وسلم لنا يقولون بأنك متنزع أو متشدد في الدين لماذا؟ لأن العلماء سكتوا عن أمرهم وتركوا إنكار ما رأوهم عليه آه، من المنكرات وهذا شره كبير لأن الله سبحانه وتعالى من عدل ذلك لعن قوما من بني إسرائيل قال الله سبحانه وتعالى قال الله سبحانه وتعالى ذلك بأنهم كانوا لا يتناهون لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه ولا بئس ما يفعلون وقد ذكر الله سبحانه وتعالى لنا يعني قصة قوم من بني إسرائيل الذين لعنهم الله سبحانه وتعالى على لسان نبييه داود وعيسى بن مريم لأجل أن نتعظ بهم لئلا نكون من الملعونين عند الله سبحانه وتعالى وقد قال النبي صلى الله عليه وسلم في حديثه الصحيح إن الناس إذا رأوا المنكر فلم يطيروا يوشقوا أن يعمهم الله سبحانه وتعالى بعقابه ولعجل ذلك يجب علينا أن نأمر بالمعروف وننكر وننهى أو نغير المنكر إذا رأينا في المجتمع أدبر الله سبحانه وتعالى أتركاتك فاسواجوا النبي صلى الله عليه وسلم عليكم كي الله سبحانه وتعالى كي يلوى باوا قبام باوا النبي àti gbogbo àwọn tó wà lórí ìlànà nabi sallallahu alaihi wa sallam tí tí ó fi díjọ́ gbé alkiyama ẹ̀yà rúkí allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí a ṣe máa rán wa létí ní gbogbo ọgbà ipe káńtà kó lè kan ọ̀rọ̀ allah subhanahu wa ta'ala nítorí pé gbogbo ọ̀rọ̀ pátápátá kò tó ọ̀rọ̀ tó lóore tó tó ọ̀rọ̀ ti allah subhanahu wa ta'ala ti ń ṣe alkur'an gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní káńtà kó kan ìlànà nabi sallallahu alaihi wa nítorí pé gbogbo ìlànà pátápátá tẹ́yẹ máa tẹ̀lé kò sí lánà tó lóore tó ìlànà ànábì sallallahu alaihi wasallam káwà lọ lè sọ́ra ká ké sára ká sọ́ra fún àdádálẹ̀ nínú ẹ̀sìn nítorí pé ìdí bí burú jù nínú àlámàrí ẹ̀dá òun náà ni àdádálẹ̀ nínú ẹ̀sìn àdádálẹ̀ tá ìmà gbé ni lọ́nú lẹ́ni kéègbé yà lọ síbi oríire ẹ̀rù tí Allah subhanahu wa ta'ala ẹjẹ́ abẹ́rù Allah subhanahu wa ta'ala ẹjẹ́ ká páyà rẹ̀ gẹ́gẹ́ bó ṣe pàwà láṣẹ nínú al-Qur'an ní pàápàá bó ṣe ká páyà rẹ̀ ká páyà rẹ̀ bí annabi sallallahu alaihi wasallam bá nabi ṣe máa ṣe wá lójú

àwọn nǹkan tí ma ń fà tí ìbàjẹ́ tí ma fi fọ́nká lórílẹ̀ tí ò fẹ́ ní síbi tẹ́ẹ̀dẹ̀ lórílẹ̀ ayé tẹ́ẹ̀ ní ìbàjẹ́ ń bẹ̀ òun náà ni tarkul amri bil ká má máa ṣe wáàsí dáadáa fáwọn èèyàn láwùjọ àwọn nǹkan tó dáa tó dáa tó dáa tẹ́sìn pa wá láti pé ká àwọn nǹkan tó dáa tó dáa sáànàbí sallallahu alaihi wasallam mú wá fún wa nínú súnà rẹ̀ ká wá dákẹ́ ká má máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ká má máa pàṣẹ rẹ̀ ká má máa pàwọn èèyàn láṣẹ rẹ̀ eléyìí nínú àwọn nǹkan tí máa ń ṣokùnfà ìtànkálẹ̀ ìbàjẹ́ ní gbogbo kọ ìbàjẹ́ láwùjọ kárí tí ó dá táwọn èèyàn ń ṣe láwùjọ káfọwọ́lẹ́rán ká ní kó kàwá ká mọ́sàn kankan pa rẹ̀ kárí aburú láwùjọ lápapọ̀ kámọ́lẹ̀kọ́ kárí ládúgbò wa kámọ́lẹ̀kọ́ kárí lágbólé wa kámọ́lẹ̀kọ́ kárí nínú ẹbí wa gangan láàrin àwọn ọmọ wa láàrin ìyàwó wa kámọ́ rí aburú léríṣìíríṣìí tí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn nǹkan tí ó dá tí ó bẹ́ sí mu káwa dákẹ́ kámọ́ kọ́ irú eléyìí nítorí pé ká pààyàn láṣẹ dáadáa ká kọ ìbàjẹ́ fúnyàn láwùjọ nínú àwọn òpó kan ní nínú àwọn òpó ẹ̀sìn wa àwọn inú àwọn ìpìlẹ̀ kan ní tó wúwo nínú ìpìlẹ̀ ẹ̀sìn wa táà gbọdọ̀ gbàgbé ẹ̀ táà gbọdọ̀ jùlẹ̀ nítorí pé nǹkan tọ́lọ́wọ́n bá àlékẹ́ ọlá rán àwọn ànábì ìsan wáyé tọ́lọ́wọ́n bá àlékẹ́ ọlá rán wọn kan wá sí náà nù ọ̀nà wọn kan wá pẹ àwọn ni al'amru bil ma'ruf ó sì rán wọn kan wá

dáadáa a ní jẹ́ ìjọ olóore tí ọlọ́wọ́ bá lékẹ́ ọlá pè wá nínú al-Qur'an ibi tọ́lọ́wọ́ bá lékẹ́ ọlá sọ pé kuntum khayra ummatin ukhrijat lin-nas ẹ̀yin lẹ lóore jù nínú àwọn ìjọ táà tí ń gbé dìde gbogbo àwọn ìjọ tó ti síwájú anábìláwà ìjọ anábì anábìláwà lóore jù

ìgbàkígbà tàà bá ti wá pa ilé ìtì láwùjọ tàà ní fẹ́ ma fara aláṣẹ dáadáa má àbá ní ma kọ̀bàjẹ́ fúnra má kálọ̀ lè mọ̀ ipé a ti yọ kú nínú jọ tí Allah subhanahu wa ta'ala ròyìn ipé àwọn ìjọ tó lórí jùnú Allah subhanahu wa ta'ala ìmá pàṣẹ dáadáa àti ìmá kọ̀bàjẹ́ lórílẹ̀ nínú àwọn nǹkan tí ma jẹ́ kí fọ́kànbalẹ̀ wà lórílẹ̀ ni inú àwọn nǹkan tí ma jẹ́ kí ewu ó gbogbo àwùjọ tí yẹn bá wà ní

kò gbẹ́yìn nínú àwọn ibi tàà ti rírú àdánwò yìí láwùjọ wa nítorí pé ìdákẹ́ ti pẹ́ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbàjẹ́ míì tí ń ṣẹlẹ̀ láwùjọ nítorí pé ìdákẹ́ ti pẹ́ lórí àìpa àwọn èèyàn láṣẹ lórí àwọn nǹkan dáadáa tánàbí sallallahu alaihi wasallam mú wa fún wa táwọn kan bá wá dìde lónìí táwọn ní ẹjá mọ́ pàwọn èèyàn láti dáadáa eléyìí tọ́lọ́wọ́ bá alékẹ́ ọláníká ṣe ní ìtànàbí níká ṣe ní ìtọ́lọ́wọ́ bá alékẹ́ ọláníká jìnà sí ní ìtànàbí níká jìnà sí ní a ní ah ìsìláàmù yóò lé tó báyìí tí ti wá sí á lé tó bá ń àá ah, ah, ẹ̀ẹ́ran sókòtò yóò ti wá dé ojúgun ẹ̀ẹ́ kí wá ló lé tó bá ń ìsìláàmù yóò lé tó bá ń ẹwà fi irun gbà kalẹ̀ inú gbọ́n wà kùn ìmá ọmọ yóò àkùn ma ilẹ́nu ẹnìkan sọ lẹ́nu rẹ̀ jọ ní ó ní àá ah, ẹjọ́ àdàbí kìnnìún ẹwà sí irúgbò ẹmọ kórùngbò sí káàkiri ẹwọ gamaun súnà nẹ́bí sallallahu ẹn tó yẹ ká fi dáàmà lọ́kùnrin tó ti bàlágà kárí ìrùngbà níjàgbà rẹ̀ nítorí pé súnà nẹ́bí sallallahu alaihi wasallam òun náà ní ká dárùngbà sí gbogbo àwọn nẹ́bí tó ti kọjá lọ ẹn wọ́n a máa dárùngbà sínú táàmà fi mọ̀ pé ah, àwọn ẹni inú àwọn èèyàn máa dárùn gbà sí ni anábi sallallahu alaihi wasallam anábi pàwálá tẹ́rẹ̀ anábi dárùn gbà sí àwọn sàábí anábi dárùn gbà sí kọ́dá anábi Musa anábi Harun alaihi salam in bẹnu al-Qur'an tàbí rá pẹ̀rẹ̀ pé kọ́dá anábi Harun ẹni tó ní rúgbà náà lòun náà nígbàtí ọ̀rọ̀sẹ̀ láàrin wa tànábi Musa alaihi salam ó ní ya buna umma la ta'khudh bi lihiyati ó ní ìrẹ ọmọ ya mi la ta'khudh bi lihiyati má ṣe kíni má bá mi hun gbàmúgbà tànábi Musa bínú tó dìímú tó mú gbá irúgbá rẹ̀ mú mú ó wá ní jù inú gbálẹ̀ mọ́gbàmí gbàmí tàbí ló bẹ́ òun náà ni pé anábì Harun alayhi salam inú àwọn anábì ọlọ́run àwọn náà ní ọgbà inú àwọn nǹkan tó wá burú jáì láwùjọ wa lónìí òun náà ni pé kárí àfáà tí ń ṣe wá sí tí ń pẹ̀rùn tójú ojúọ̀nà Allah subhanahu wa ta'ala ó jẹ́ pé tẹ́ bá ti tó yọ lọ́kọ̀ọ́kan báyìí ẹ̀ nífẹ̀ẹ́ sí àtọ̀ láàrin rẹ̀ ẹ̀nífẹ́ sí yàtọ̀ láàrin rẹ̀ àtóbìnrin látara pé kíni látara pé ó ti ha gbogbo orúnbà rẹ̀ ẹlòmí jẹ́ jímú lálàádá ìjọ jímàjímà ẹ́n anábìí fún wa ní súnà táàmà sí níjọ jímà ẹ́n àwọn súnà káwẹ̀ oníwẹ̀ táwẹ̀ níjọ jímà kámúra dáadáa ẹ́n àwọn àlùkáàrù táàmà sí gbogbo ẹ̀lànà sallallahu alaihi wasallam wá fún wa ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá pa lẹ́yìn tí súnà ni súnà ìhà ni ó kò nígbàjá máa ń dájí jọ jímà ní wọ́n bá ha irùngbà ha ẹ̀dàkùn gbogbo àwọn nǹkan báyìí táwọn èèyàn bá àwọn tí ó kéwà àwọn tí ó mọ̀kan tán bá wá ń rí eléyìí wọ́n ó rí pé ah n dáàrí nítorí pé ah àfà alágbájá báyìí àfà gbàtáà ni ẹ̀yìn òun náà ti dáàmù gbà sí òun náà ló pàtó pé ọ̀pọ̀lọpọ̀ òbí lónìí wọn a máa tako ọ̀dọ́ tán bá ní kó ní irúgbà wọn ò ní sẹ́yìn mọ́ kéwú bí àwọn àfà alágbàjá ni inú aburú ká sí kíní ká fi àìdáálẹ̀ láwùjọ ká mọ́ tako inú aburú ká change máwòyàn lọ́wọ́ àìdá yóò mọ̀ wá dàbí dáadáa yóò máa wá dàbí aburú lójú wọn ẹni tí máa ń ṣe dáadáa òun náà ni ó máa jọmọ bú lójú wọn ẹni tí máa ń ṣe dàkejì ẹn òun náà ni ó máa jọmọ rẹ̀ nítorí pé kíni nítorí pé a ti dákẹ́ lórí ìbàjẹ́ a máa pe àwọn èèyàn sórí dáadáa Allah subhanahu wa ta'ala ó sọ fún al-Qur'an ipe n tó ṣe tí ọlọ́run bá alékẹ́ọ́lá tó fi ṣẹ́bi àwọn ìjọ kan nínú àwọn ọmọ Bani Israel kí ni nǹkan tí wọ́n ṣe ẹ́ kò sí tí wọ́n ṣe jù pé la yatanahawna an munkarin fa'alu ọlọ́run bá alékẹ́ọ́lá tí bàbá bá rí tọ́mọ ń ṣe bàjẹ́ yóò fílẹ̀ tí ó ní ẹ̀ ìbìta lọ ayé kan lónìí ẹ̀ tí gbogbo èèyàn ń ṣe náà nú ó sì mọ̀ pé nǹkan tí ó dáa ní eléri àwùjọ tó bá rí táwọn èèyàn ń ṣe tí ó dáa láwùjọ yóò ní pé èèyàn mélòó la fẹ́ sọ fún èyí tí gbogbo èèyàn ń ṣe náà nígbà ah, tó bá dé báyìí kọ́dẹ̀ ẹlòmí ò tún máa wá sọ fún bí mi pé ẹ filẹ̀ àbí ká máa kọ ìbàjẹ́ yìí tá bá fẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kó máa wà láwùjọ wa àbí ká máa kọ ìbàjẹ́ yìí tá bá fẹ́ kí ìfọ̀kànbalẹ̀ tá bá fẹ́ kí àwọn ìbàjẹ́ àwọn àìdá oríṣiríṣi kó mọ́ tún mọ́ gẹ̀rí ara wọn láwùjọ wa níjọ́un tẹ́lómi bá sáṣe má ṣe tó fún èèyàn lóyún ẹ̀ẹ́n yóò mọ́ sákàkiri ni ẹ̀ẹ́nìfẹ́ rojú rẹ̀ ń tàbí ẹ́ ó fún èèyàn lóyún àbí níjọ́un tóbìnrin bá délé ọkọ ẹ̀ẹ́n tán lé ọkọ rẹ̀ tẹ́lẹ̀ ọkọ rẹ̀ fẹ́ ó wá rí pé wọ́n wá rí pé kò bá lé tí á ah, inú rí ó sì inú obìnrin wó bàjẹ́ kọ́lá inú àwọn fámílì yóò bàjẹ́ ìfẹ́ á ilé èwo ló wá ṣẹlẹ̀ yìí àmẹ́já bèèrè lọ́wọ́ ara wa tí ebi ti ń ṣẹlẹ̀ lónìí nù ọkùnrin gan fún rẹ̀ ibi tóun náà ti ṣe ránu dé kọ́lá kò tí ẹ̀ ní rántí bóun báyàwó òun lé òun bá òun àbóhun bá lé tó kóun gan fúnra rẹ̀ ò sí lé dépò pé wá ṣe kí ni dépò pé wá ẹ́n gbogbo àwọn nǹkan báyìí nìtì inú àwọn àbàjẹ́ ẹlòmíì wọ́n bá fún ọmọ rẹ̀ lóyún ọlọ̀ ojú òtí ẹ̀ ní tì tó sáàmì ẹni tó ní òun náà ló kàn tọ́bá ti rẹ́ni tó ní àbùsẹ́bùsẹ́ gbogbo àwọn nǹkan báyìí kí ló fà á nígbàtà ń dákẹ́ lórí ìbàjẹ́ láwùjọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wá ní gbogbo àwọn àbàjẹ́ eríṣiríṣiríṣi ti ń ṣẹlẹ̀ láwùjọ inú àwọn àdádálẹ̀ àwọn bídíà inú àwọn ẹbọ táwọn ẹlòmíín ṣe lóríṣiríṣi láwùjọ tó jẹ́ pé dídákẹ́ lórí ẹ̀ dídákẹ́ àwọn onímọ̀ láwùjọ tí wọ́n rí pé inú nǹkan tẹ́ fi máa ma àfá ẹ̀yìn láwùjọ lónìí bẹ́ẹ̀ bá ti ń tẹ́yẹ pẹ̀ àfáànù tẹ́ fi máa nù ẹni tí máa ń takò ẹni tí ń tẹ́yẹ pẹ̀ lónìí òun làwọn èèyàn ni ń bí ìgbà tó kó wà lára ẹ̀ kí ló fà á nítorí pé àwọn èèyàn ti dákẹ́ ti pẹ́ lórí ẹ̀ ó ti wá di pé àwọn èèyàn ń dàgbà lórí ẹ̀ wọ́n ń bímọ àwọn náà ń bá lọ́wọ́ àwọn èèyàn wọ́n ń bá lọ́wọ́ àwọn bàbá wọn wọ́n ń bá lọ́wọ́ àwọn bàbá ńlá wọn látara bẹ́ẹ̀ wọ́n ti rò pé nǹkan ti ń bẹnu ẹ̀sìn ni so látara di eléyìí ìdákẹ́ lórí ìbàjẹ́ ìdákẹ́ káwọn máa pàwọn èèyàn lọ síbi ni pé àwọn ní máa dáadáa wọn ò ní máa ní dáadáa mọ́ ẹ̀sìn ẹ̀sìn wá ní lójútù ìntànàbí ọlọ́run bá àríkẹ́ ọláwá ṣe láyé àwọn ànábí ọlọ́run tí wọ́n ti kọjá lọ ìntànàbí sallallahu alaihi wasallam wá ṣe láyé yóò wá dàbí ìgbà tó jẹ́ pé kò lórí pa kankan yóò dà gbígbà tí ò wúlò fẹ́ni kankan so àríká wá dìde òun kálukú wa wa ká bẹ̀rẹ̀ wa ká bẹ̀rẹ̀ láwùjọ tá a wà ká máa والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فيعلموا عباد الله أن الله سبحانه وتعالى الذي أصلح لنا الأرض نهى عن الفساد في الأرض في القرآن العظيم ومن أسباب انتشار الفساد في الأرض ترك الأمر بالمعروف والنهي عن المنكر واعلموا عباد الله أن لإنكار المنكر في المجتمع مراتب والمرتبة الأولى من ذلك الإنكار باليد ومن لم يستطع على ذلك فعليه بالإنكار باللسان وإن لم يستطع على ذلك فعليه بالإنكار بالقلب وليس وراء ذلك إيمان كما قال النبي صلى الله عليه وسلم في الحديث الذي رواه الإمام مسلم في صحيحه قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه فذلك أضعف الإيمان واعلموا عباد الله أن من أسباب ترك الناس للأمر بالمعروف والنهي عن المنكر إيثار رضا الناس على رضا الله سبحانه وتعالى ورضا الناس عباد الله غاية لا تدرك ورضا الله سبحانه وتعالى غاية لا تترك ومن ومن أسباب آه، ترك الناس للأمر بالمعروف والنهي عن المنكر آه، اليأس من توبة العاصين وهداية الضالين وهذا مما يسبب ترك الأمر بالمعروف والنهي عن المنكر وكذلك الخوف من أذى الناس إذا أمرته بالمعروف قد يؤذيني قد يسبني قد يلعنني ومن أجل ذلك يتركه على منكره ولا يأمره بالمعروف adúgbẹ́ fún Allah subhanahu wa ta'ala àtọ̀rọ̀ ìkẹ́ àti gẹ̀rùn àti wájú ànábì wọn sallallahu alaihi wasallam àríkùn kí Allah subhanahu wa ta'ala kí ọ̀rọ̀ gbogbo àwọn bá wọn tàbí ànábì àti gbogbo àwọn tó wà lórí lára ànábì sallallahu alaihi wasallam ìtò ìdíjọ́ ìgbìdàlùkìyàmá ẹ̀yẹrú ní Allah subhanahu wa ta'ala ẹjá lọ ma mọ̀dájú fi Allah subhanahu wa ta'ala ọba tó dá wa ó dá ilẹ̀ ó dá orílẹ̀ fún wa ní nǹkan tó makanga tí ọlọ́run bá lè jọlá tó sàtúnṣe rẹ̀ tó túnṣe iná ló fi pa wá láṣẹ ipé ká má balẹ̀ jẹ́ ká má máa lẹ́yìn ìgbà tí ọlọ́run bá lè jọlá tó ti tún ilẹ̀ sí tán ó òjíṣẹ́ láti fi mú wá túnlẹ̀ sí àmọ́láta lókòó ti bẹ́ẹ̀ bí Allah subhanahu wa ta'ala fi kọ̀ fún wa tó pé ká má balẹ̀ jẹ́ a rí pé ìbàjẹ́ in tó ń ṣẹlẹ̀ káàkiri lórílẹ̀ ìbàjẹ́ tó fún káàkiri inú àwọn nǹkan tó wá ṣokùnfà tí bàjẹ́ tó fi fún káàkiri lórílẹ̀ òun náà ni ká dákẹ́ ká má kọ̀ bàjẹ́ kárí tí ó dá ká má sọ fún yàn gbá ìtẹ́ẹ̀sẹ̀ ah, ikú díẹ̀ káàtó kárí tó dá tó yẹ ká sọ fún yàn ká má lè sọ fún gbá ah, nǹkan báyìí dá ẹ ká ṣe nínú ẹ̀sìn inú eléyìí inú àwọn nǹkan tí máa ṣokùnfà tí bàjẹ́ tí fi máa tàn káàkiri ni ọmọnìyàn a máa ń tara wa púpọ̀

ewu máa ń bẹ̀ẹ́ bẹ̀ẹ́ gbogbo orú àwọn nǹkan tá à ń sọ yìí nǹkan tó ní í pẹ̀lú àlámọ̀rí ayé ni àmọ́ tó bá wá ní ṣe pẹ̀lú tàríkìyàmà ọmọ onílé sọ bàbá ilé bàbá àtúnà lẹ́gbìmà lélẹ̀ yìí ẹ̀yìn nǹkan tó yẹ kẹ́ ṣe ní bàbá náà ní pọmọ láṣẹ ìyàwó ní pọkọ láṣẹ ọkọ náà ní ma pàyàwó ẹ̀ láṣẹ lórí dáadáa ma wá dákẹ́ ọmọ kéwó rí àfáà tí ń ṣe tó kù díẹ̀ káàtó nẹ́ẹ̀sìn kò nílé sọ pé àfáà mú marí nǹkan báyìí tó kù díẹ̀ káàtó ẹ̀ pẹ̀lú ládàbí kó sàlàyé fáfà pé àfáà kìíní yìí mú marí nǹkan báyìí mú marí nǹkan báyìí nǹkan ayé òun náà láàmúra sí kàfíkà lọ lè kúra síra wa ẹ̀yọ́ tí Allah subhanahu wa ta'ala káwà kọ ìbàjẹ́ fún yà láwùjọ inú nǹkan tó lágbára jù ní ó lágbára ju kápáyà láti dáadáa lọ ẹ̀ nítorí pé gbogbo aburú gbogbo ìnira táwọn èèyàn máa sábà rí àwọn tó ti kọjá lọ nínú àwọn ànábì ọlọ́run ibi tí wọ́n ti máa sábà rí ibi ìkọ àìdá fáwọn èèyàn ẹfì òsàálẹ̀ ẹmọ́sìn òsàmá ẹfì eléyìnlẹ̀ ẹmọ́sìn eléyìn mọ́láburú òun ni máa sábà lè jù lára àwọn èèyàn ẹ̀rí kápa àwọn èèyàn láṣẹ dáadáa ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí ẹlòmí owó fẹ́ àwọn oníṣẹ́ náà ní yóò sì káyé kó bẹ́ẹ̀ kìí sábà lágbára bí kákọ ìbàjẹ́ fún yàn láwùjọ káwá kọ bàjẹ́ fún yàn láwùjọ yìí ó ní àwọn ìpele ìpele èèyàn máa ń kọ bàjẹ́ pẹ̀lú ọwọ́ fún ẹni tó bá wà láàyè pé kó kọ ìbàjẹ́ pẹ̀lú ọwọ́ ẹni tó bá wà nípò ìjọba ẹni tó bá wà nípò aláṣẹ ó ní agbára láti kọ ìbàjẹ́ pẹ̀lú ọwọ́ rẹ̀ tí ò sí nǹkan tí ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá wà nípò aláṣẹ nínú ilé rẹ̀ rẹ̀ ẹn òbí ó lágbára láti kọ ìbàjẹ́ pẹ̀lú ọwọ́ rẹ̀ ìbàjẹ́ tí máa ń ṣẹlẹ̀ nínú ilé rẹ̀ lórí ìyàwó rẹ̀ ní lórí ọmọ rẹ̀ ní abẹni tó bá wà ní abẹ́ kápá rẹ̀ ó gbọ́dọ̀ kọ́ pẹ̀lú ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tá bá wá rí pé èèyàn lágbára ó ni pé ìwọ ní kápá lérí kó kọ́ pẹ̀lú ọwọ́ nù ìdíwò ó fi ọwọ́ rẹ̀ kọ́ àwọn náà ní kó fi ẹnu rẹ̀ kọ́ fi ahán rẹ̀ kọ́ rẹ̀ nǹkan báyìí ó kù díẹ̀ káàtò eléyìí ló pọ̀ láwùjọ wa ẹ̀rì gbogbo àwọn afọ́ọmọ ti wá sí ẹ má mutí má ẹ má jalè má ẹ ní ráfà kan kó wá dìde jọ kan wá ní ọmọ kéwẹ ká lọlé ọtí ká máa lọlé fọ́ ìgò wọn ẹ̀yọmọ kéwú ẹ ká lọ bí wọ́n ti ń ṣẹbọ ká máa lọlé dá ogbó ẹ̀rú ẹ ní ráfà kan tí ó ní ẹ̀ká lọ ìjọba ni ó ṣe léyìí àfà ni ó máa ṣe wá sí gbé kan máa ṣe èyí náà ló fà tó jẹ́ pé àwọn mí wà tí wọ́n ni ah, àwọn tí wà sí náà ni wọ́n ma wá káàkiri wọ́n ma lọ lè da ogun karú wọ́n ma lọ lè fọ́ ìbítàwọn eh, èèyàn tí ń ṣèbàjẹ́ gbogbo eléyìí ìkápá ò sí fún ẹni tí ò bá ṣe aláṣẹ ìkápá ò sí fún ẹni tí ò bá ṣèjọba lórí ẹ̀ tó bá wá lágbára láti tún kọ ìbàjẹ́ pẹ̀lú ahán rẹ kó ti wá sí fún yà tí a ìtẹ́ǹsẹ̀ yìí ó kù díẹ̀ káàtó àbíkú pàyẹ láti ẹgbẹ́ ẹsẹ̀ nǹkan báyìí dáadáa ẹ kó wá lo ọkàn rẹ láti fi jẹ́ kíni láti fi kọ ìbàjẹ́un ẹ anábi sallallahu alaihi wasallam anábi o ìbá ti lọ́dẹ̀ gbé kún o tún lè fẹnu náà sọ pé àbáyá ti bá sọ̀rọ̀ ẹ̀yìn báyá ẹ̀mí mi ò gbé báyá wọ́n fìyà jẹ ara mi ò ti gbáyà báyá wọ́n ṣe nǹkan báyìí fún mi ọkàn mi ò ti lé gbé so ó gbọ́dọ̀ fi ọkàn rẹ kọ́ tó bá wá fọ́kà rẹ̀ kọ́ ààrì lójú rẹ̀ pé ah, ẹni yóò fara mọ́rún kà báyìí kò kàn lè sọ jáde lẹ́nu ni eléyìí òun náà ní pele ẹlẹ́kẹta kò wá sí pele ilé ìmọ́lẹ́yìn ẹ̀ tó bá ti fi ọwọ́ kọ́ tó fẹ́nu kọ́ tó wá rọ́kàn náà fi kọ́ kó gbà pé wọ́n náà ń bẹnu bàjẹ́ subhanahu wa ta'ala àwa ní ká máa kọ bàjẹ́ láwùjọ ká sì máa payẹ́ láṣẹ dáadáa láwùjọ àwa rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé sí fáwọn èèyàn ẹ a rí pé wọ́n máa dákẹ́ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbàjẹ́ a rí pé wọ́n máa dákẹ́ lórí ọ̀pọ̀lọpọ̀ dáadáa tí ó yẹ kán pa àwọn èèyàn láti fún ọmọ ṣe kí ni nǹkan tó fà tí ọ̀pọ̀lọpọ̀ wọn máa fi dákẹ́ lórí àìdá tí wọ́n sì wé sí fi kọ ìbàjẹ́ fáwọn èèyàn láwùjọ inú ẹ̀ òun náà ni ìsáàrú rídọ̀ náà ti ala rídọ̀ Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbọ́lá fún ìyọnú àwọn èèyàn lórí ìyọnú Allah subhanahu wa ta'ala kò fẹ́ kẹ́yìn ó bínú sóhun tó bá ti wá sí tí wá sí ọba tàbá wọ́n lè bínú sí wọ́n lè kórìíra rẹ̀ wọ́n lè mọ́ fẹ́ràn rẹ̀ mọ́ in tí wọ́n ń fún wọ́n lè mọ́ fún mọ́ yóò wá wò pé ah, ẹjẹ́ ká mọ̀ sí kí ni ẹjá mọ̀ sí díẹ̀ díẹ̀ ẹ̀rí ah, tí àwọn èèyàn wa àwọn apin àwọn èèyàn sí méjì àwọn tàbá rí pàà ní nǹkan tàbá gbà lọ́wọ́ wọn tó yẹ pé ìbínú rẹ̀ kò sí nǹkan tí ó ṣe fún mi àwọn yíò láàmọ̀ ṣe wà sí lákọlákọ fún ah, àwọn àwọn nǹkan báyìí nínú àwọn nǹkan tí máa ń ṣokùnfà táwọn èèyàn fi máa dákẹ́ lórí ìbàjẹ́ láwùjọ wọ́n ń wá ìyọnú àwọn èèyàn wọ́rídọ̀ náà sí ráyọ̀ tó la tó dọ̀rọ̀ ìyọnú àwọn èèyàn tẹ́ ti ríhun ibi kan ní téèyàn ò lè débẹ̀ láíláí kò sẹ́ni tó débẹ̀ rí títí ó wá já kọ́kọ́ anábì sallallahu alaihi wasallam anábì ò débi ìyọnú gbogbo èèyàn ẹba ara àwọn èèyàn tán sí pé lánàbì lójú ayé rẹ̀ àbáwọn èèyàn kaná gbógun ti anábì sallallahu alaihi wasallam tí wọ́n bá jagun tí wọ́n láwọn òpa anábì sallallahu alaihi wasallam ìbáwájẹ́ pé gbogbo ayé yọrúsà anábì alaihi wasallam ní sáàmà wá bá gbogbo eléyìn tí ò bá ti wá ṣẹlẹ̀ sáà nẹ́bì sallallahu alaihi wasallam tọ́lọ́run rán kí wá ní tàwátá jẹ́ àpá àbáwà tó yẹ ká máa pa ìdáláwùjọ kó wá jẹ́ pé afẹ́káwọn yóò yọnú sí wa afẹ́káwọn yóò yọnú sí wa a wà máa dákẹ́ lórí ìbàjẹ́ a máa wá gbogbo làwọn èèyàn lọ kí ní ó ti àwọn èèyàn lọ́rùn ibẹ̀ náà ládarí ọ̀rọ̀ gbà bí tàwá ti mọ̀ pé yóò ṣe díẹ̀ lọ́kàn wọn a wà gbé kalẹ̀ a ní wà hìdáyà ti tọ̀ọ̀lì àwọn èèyàn máa já kàmùná kó níbi pé ẹni tó ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ nígbà tí ò lè túbá mọ́ ẹni tó ti sọnù nígbà tó jẹ́ pé ẹ ẹni máa mú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmínà dákẹ́ lórí ìbàjẹ́ pẹ̀ẹ̀tẹ́ bá kú sọ fún kò ní gbà ẹ̀láwọn tán ṣe ẹ̀wọ̀n ní gbọ́ tàbá sọ fún wa wọ́n náà lè sọ fún wọn wò ó rí pé wọ́n ní gbọ́ ẹ̀yìn gbogbo àwọn eléyìí inú àwọn ni tí máa ń fa sábàbí táwọn yẹn máa dákẹ́ lórí ìbàjẹ́ ọlọ́run bá alékiọlá ó ti kọ́ lẹ́kọ̀ọ́ nínú alukur'an wípé káwọn èèyàn máa ṣe bàjẹ́ tí wọ́n ti takúpá wọn ní kò lórí ẹ̀ eléyìí kò ní káwọ́ máa pè wọ́n á sì máa pè wọ́n náà ni eléyìí ó máa jẹ́ àwíjáre fún wa lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá àríkọlá sọ nígbàtí ń sọ nípa àwọn Bani Israel àwọn tí wọ́n ní kọ́ mọ́ pẹja níjọ sátidé táwọn kan wá jáde nù wọn àwọn kan wá ń ṣe wá àti fún wọn àwọn kan wá ń kọ dí wọn fẹ́ kílẹ̀ ìdàmàrà ilé orí wọn sí àwọn ilé òní gbọ́ ọlọ́ọ̀bá alẹ́kọ̀ọ́lá lérí àwọn tó jẹ́ pé ọlọ́ọ̀bá alẹ́kẹ́ ló padà pa wọ́n lẹ́ni ẹ̀yìn ọlọ́ọ̀bá alẹ́kẹ́ ló fi àjẹwẹ́ ni ìyá ti dúró lórí wọn náà rẹ́dì kílẹ̀ yìí dàmú ara sí ẹ̀yìn ẹ̀fí wọ́n lẹ́ kí ni عليكم ولعلهم يتقون àwọn ṣe lèyí kó bá lè máa jẹ́ excuse bá wà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àwọn pè wọ́n wọ́n lè máa gbọ́ àmọ́ àwọn pè wọ́n kó bá máa jẹ́ àwíjàre lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala pé àwọn gbìyànjú lórí tiwa síbẹ̀síbẹ̀ náà àtún wá jákà lórí wọn wala'allahum yattaqun àwọn náà fúnra wọn gan ẹ̀yọ́sí Allah subhanahu wa ta'ala nínú àwọn kan tí máa ṣokùnfà táwọn èèyàn fi máa dákẹ́ lórí ìbàjẹ́ òun náà ni al min adhan nas àwọn èèyàn máa bẹ̀rù sùtá táwọn èèyàn ti fáwọn alkhawfu min azab nas ìnira táwọn èèyàn kó bá wọn látara pé àwọn àwọn tó jọ́nà Allah subhanahu wa ta'ala ẹlòmí inú nira tí wọ́n máa kó báyàn òun náà ni kó bára nìyà ní kan fi ara ìnira ara kan fi nìyà àbí kan tiẹ̀ tún kápá ẹlòmí gan gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe fáwọn anábì ọlọ́run tí wọ́n ti kọjá lọ àbí kí wọ́n tẹ́lé mẹ́ ẹlòmí àbí kí wọ́n kọ dí àti jẹ́ ìpayàbọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí tó jẹ́ pé yóò wá di oníwà sínú kọ̀rọ̀ yàrá yóò mọ̀ wá sọ pé wà láì dáwọn yẹn ń ṣe yóò dáa ẹ̀yìn eh, kò sí ní tó bá ti dẹ́ta tọ́bá ní ẹsẹ̀ wà sí ẹ̀já zamanu sukut àsìkò ká dákẹ́ láwà yìí ẹ̀yìn eh, wọ̀mùlá zamatul buyut kó kálù kó sì gbélé rẹ̀ ẹ̀yìn eh, àwọn tó bá dé kọ̀rọ̀ yàrá ó mọ̀ pé nǹkan yìí nǹkan tí alaihi wasallam àtàwọn tó ti kọjá nínú àwọn anábì ọlọ́run àti kọjá náà tásùkù tó jọ́nà Allah subhanahu wa ta'ala inú nǹkan tí wọ́n ti mẹ́rù òun náà ni pé kíni òun náà ni pé ìnífaradà lórí gbogbo tó bá kányà látara pé yàn ń pèpè lọ́sọ́jọ́ náà Allah subhanahu wa ta'ala wọ́n bú ọ wọ́n ṣe pèlé ọ wọ́n bà ọmọlúwàbí rẹ jẹ́ wọ́n sọ tí ó dá nípa rẹ wọ́n ra àràbú wọ́n parọ́ mọ́ tó ṣe tó mọ́wọ́ tó mẹ́sẹ̀ rí sírísì wọ́n ma sọ ń pa rẹ̀ kí ló fà tí wọ́n fi sọ gbé lẹ́yìn wọ́n fẹ́ kó dákẹ́ wọ́n fẹ́ kó mọ́ sọ nǹkan kan má tó bá ti wá dákẹ́ tí wọ́n náà ti tẹ̀sí tán wà wọ́n ma wá sọ̀rọ̀ rẹ̀ ní dáadáa ṣé kó wá dá lójú wọn kó bà bàjẹ́lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala òun ló kí ọ ní àbí kó dá lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kó bàjẹ́lọ́dọ̀ àwọn èèyàn tó ọlọ́wọ́ bá adékẹ́ọlá ó sọ fún wa nínú al-Qur'an ó ní wal asri innal insana lafi khusr olóhun búra pẹ̀lú gbà gbogbo ọmọ ènìyàn pátápátá inú òfòláwà illa alladhina amanu wa amilu salihat àfàwọn tí wọ́n gba Allah subhanahu wa ta'ala gbọ́ tí wọ́n sì ń ṣiṣẹ́ dáadáa wa tawasaw bil haqq tí sọ àsọ́lẹ̀ pẹ̀lú fúnra wọn pẹ̀lú pé kíni wọ́n ń pàṣẹ dáadáa láwùjọ wọ́n sì ń kọ ìbàjẹ́ hádá huwa tawasi bil haqq òun náà ní túnmà pé èyàn sòdodo fúnra yẹn wọ̀tàwà sọ́wọ́ fi sọ́bùn wọ́n sì ó sì máa sàsọ́lẹ̀ pẹ̀lú sùúrù fúnra wọn ìfẹ́ ìṣẹ́ ah, ọlọ́wọ́ bá lékẹ́ ọláṣẹ́ bá fẹ́ jẹ́ a ní bùkátà sí ká ní sùúrù ìṣẹ́ ọlọ́wọ́ bá lékẹ́ ọláṣẹ́ bá ń jẹ́ èyàn retí owó nídìí ẹ̀ èyàn ni wọ́n ń ṣèbàjẹ́ túláàsì ni wọn ni tó bá wà láwùjọ tó jẹ́ àwọn àwọn tí ó fún ọ nípò àwọn náà ni wọ́n wà nídìí ìbàjẹ́ tó láti ó tewà sí fún ọ̀yà ní fún ọ nípò ní ọ ma ipò ti ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala látara di ẹ̀yẹ́ ẹjẹ́ gbogbo akálọ̀lẹ̀ tají gbogbo akọ́tọ́pátá la ní ìwọ̀ lọ́rùn wa gbogbo ẹni tó bá ti ní èèyàn lábẹ́ àbí tó ní èèyàn láyìíká rẹ̀ gbogbo alódi túláàsì fún wa ká máa pàṣẹ dáadáa ká sì máa kọ ìbàjẹ́ ìdí wọn náà mà nínú ẹ̀sìn tẹ́nìkan wá ń ṣe tó kù díẹ̀ káàtó ọ̀yàtọ̀ rẹ̀ wọn ò ní fẹ́ tẹ́ wọn ò ní fẹ́ jà láàrin ara wọn wọ́n fẹ́ kọ́ rẹ̀ ó máa dùn wọ́n máa wá tara wọn kan kẹra wá bẹ́ẹ̀ nípa gbogbo àwọn nǹkan báyìí inú àwọn aburú tí ń ṣẹlẹ̀ láwùjọ ni so ìyá òbí ò gbọ́dọ̀ máa kẹ́ ọmọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ò gbọ́dọ̀ máa kẹ́ ọ̀rẹ́ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa pàṣẹ dáadáa láwùjọ tá a bá ń ṣe léyìí yóò máa kó ìbàjẹ́ kó wa yóò sì jẹ́ ká wà nínú àwọn ìjọ tọ́lọ̀ ọba àlekẹ́ wa àbí Allah subhanahu wa ta'ala kó mọ́ sáàjẹ́ ká ma òdòdó lódòdó kó jẹ́ ká lè tẹ̀lé àbí Allah subhanahu wa ta'ala kó jẹ́ ma bàjẹ́ rí bàjẹ́ kó jẹ́ ká lè jìnà sí Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid Allahumma ansur al-Islam wal muslimin wa adhill ash-shirka wal mushrikeen wa dammir a'da'aka a'da'a din Allahumma rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله